up for grabs in the all new I Love My Indomie promo. All you have to do is buy an I Love My Indomie promo pack. Then look in insider pack for a unique letter. Collect all 14 letters till you can spell I love my Indomie. Send a picture of your collection to our WhatsApp number 0807 700 9000 and win 100,000 Naira instantly. Everyone's got a chance to win big. So hurry and grab your I love my Indomie promo pack now. Offer valid while stock lasts. Terms and conditions apply. Indomie noodles, tasty nutrition, good for you. I love my Indomie. An exciting day at school begins with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA to support brain development. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Ibadan kini so Fresh FM Nibadan lawa. <laughs> ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun nǹkan fìdílé ká jíjọ gbọ́. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. balẹ̀. ti gba sùúrù o. ọgbọ́n ọgbọ́n lòun gbogbo ń kọ́ ni. ẹ jẹ́ a máa ṣe sùúrù o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ pàápàá bí ayé bá ti ń lọ sí gẹ́gẹ́ tó kọ́tà tó blackberry ìrọ̀lẹ́ ayé báyìí. ọ̀yẹ̀ kó ń kákó aká máa na sùúrù sí i ẹ jẹ́ a na sùúrù sí i. kò sí nǹkan kan tó wá tuntun lábẹ́ ọ̀run pé àgbọ̀rú èyí rí àrírú èyí rí àfi ń bọ̀ lọ́rọ̀ ni ẹ̀ẹ́n tó fa ọ̀rọ̀ tá à ń sọ̀hún hmm. kẹ̀mọ́ kàyà kankan kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àríró <laughs> ìkan nínú òwe ni láàárọ̀ tòní ẹ̀ mọ̀ kọ́ ọkùnrin làwa náà ẹlẹ́ran ara sì jọ ń gbogbo wa hmm. ṣe ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ẹlẹgẹ́ o ẹlẹgẹ́ o ohunkóhun ló lè ṣẹlẹ̀ nígbàkúgbà tàbí lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ bá ń rẹ́rìn lónìí tẹ̀ ń jẹ tẹ̀ mu ohunkóhun ló lè ṣẹlẹ̀ lọ́la o láàrin ọkọ àti ìyàwó <clears throat> àwọn sì máa ṣe bíi tàgbàdàgbòrè ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ojú olúwa ló lè tó ẹ máa ṣe sùúrù tèmi ó sàmọ kéde ni pé àtọkọ àti ìyàwó bẹ́ẹ̀ yẹn bá wá rí nǹkan tó bá bínú ìbínú a máa wá èso a sì máa rìn inú ìbínú lè sùn nígbà tí inú bá ń bí ẹnìkan ìṣù hmm. àmọ́ rìn hmm. ọwọ́ àgbà ni tí ọba ní àgbàmọ́ra hmm. tó lè gbàmọ́ra wípé tí n bá ní kí n bínú ntí bínú mi yọ dálẹ̀ yọ mọ̀ ah. ju nǹkan tí mọ̀mọ́ bínú sí lọ ah. ọ ṣáàjì kí n ṣe sùúrù ah. obìnrin obìnrin kan òun àtọkọ rẹ̀ wọ́n jọ ń jẹ wọ́n jọ ń wọ́n jọ gbígbín fà ìkara wọn àtẹ̀lé ni. kódà arábìnrin àtọkọ rẹ̀ tá à ń sọ kò ju bíi ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lídé ní Dubai tí wọ́n lọ jayé orí omi. wọ́n wá jayé lọ wọ́n dé wọ́n ra gbára wo ìkòkò bàbá àṣàṣù àwọn ìwà ń kí wọn ah, ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ọkọ̀ wa jẹ́ nítorí sẹ́ńjì lọ dáadáa. bẹ́ẹ̀ ni ọwọ́ à fún àwọn ẹ̀ ní nǹkan. Hmm ẹgbà ó sì ní ilé ìtura kan. bẹ́ẹ̀ni tó wáyà mi èkó ló fi kalẹ̀ sí lẹkọọ àá oríjáde mm, ẹ yàtọ̀ sí pákó. ìgbéyàwó wọn ò tí ì jọdún mẹ́jọ náà lọ sáwà sọ pé wọn ò tí ì jọ gbé papọ̀ wọn ò tí ì mọ̀ wá ara wọn ni mm. àmọ́ wọn a máa sọ̀rọ̀ kan o mm-hmm. ó sì bọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ọkùnrin wí. ó bá yín wí ọba ìwé o ọba ìwé. wọ́n ní hmm. bí ìgbà tẹ́ ẹ̀ bá lówó lọ́wọ́. a ìmọ̀ tú kọ lọ yín. a ní mọ̀ tú ìwọ oníwàlẹ̀ mọ̀ wò. ndé wọ rè. àbí wọ kọ́ èé. ẹ̀yin kọ́ èé. ẹ̀ àwa rè. owó bá wa dọwọ́ yín ẹ gbé tú kọlọ̀ bóde o. Hmm. àwọn kọ́nà tẹ́ ẹ̀ sì gbé bóde. ẹ fẹ́ jayé ẹgbẹ̀gbẹ́. lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ ọ̀tán. <laughs> àmọ́ bí àwọn ọmọ mi nù ẹ tún wá jayé débi pé ẹ tún wá fi ẹ fúrúgbìn ìfúrúgbìn yín wá wá so èso nínú ọgbà àjà àfúrúgbìn kan nínú bíbélì ṣé àfúrúgbìn ti wà tipẹ́tipẹ́. aláti àtètèkọ́ṣe ni ni ok ó ń bẹ nígbà yẹn ó ń bẹ nísẹ̀yí. yóò sì máa wà àti lè sọ pé bẹ́ẹ̀ ni ọmọ wà títí. bẹ́ẹ̀ ni ọmọ wà nígbà tọkùnrin bá ń jọkùnrin mm. tóbìnrin bá sì ń jóbìnrin mm. kẹ́sì wa mọ̀ wo èṣù ni ó sì fẹ́ fà ọ́. bẹ́ẹ̀ ni èsù ni ọ fẹ́ fà iṣẹ́ èsù èsù iná bọ̀dé èsù ibi yọmọ yọmọ yọmọ rìn yẹmu yẹmu ọpọlọ náà fẹẹ ríbi tó bùbù eh, yọọ fẹẹ bá a sọ eh, bọ́ba tí a yan tẹ́ kí kọjá wọn mọ̀ kíra wọn. bọ́ba lóhùn orí nǹkan oṣù mọ́. ìgbọ́ o ti là mọ́ lẹ́nu ẹ sọ pé. ọ̀dà mọ́ lẹ́nu <laughs> ọmọ bíi tí ń bá sọ̀rọ̀ ní àdúgbò lẹ́gbẹ̀gbẹ́ ló ń bá lóhùn orí kìíní ìhun mọ́. tọ́ ṣùgbọ́n bíyàwó ṣe wá gbọ́ tẹ wá wò kó wá yéèyàn. ọwọ́ àdàkẹ́. kọ́ ah àwọn. adákẹ́ mọ̀ fọ̀hún. àwọn emergency reporters wọ́n bẹ <laughs> ládùúgbò wọn àwọn emergency àwọn mọ̀jàlá emergency reporter wọ́n ti gbọ́ ìtí wọ́n fi ìtí wọ́n fi ránṣọ wọn bi tó gbé ya wọ́n gbèsè tí ìyàwó ni. Ah. ọkọ náà wà ọlọ́run abetí didi nǹkan ti ṣe é. nǹkan ti ó ìhà rẹ ti jẹrà. ti rún nǹkan mọ́ ọ la then okay my dear my dear ọkọ rẹ ọkọ rẹ ò rí nǹkan báwọn. ẹ bá sista fún mi sista fún mi ti lóyún fọkàn yín ti lóyún fọkàn yín òun náà wàá dé wàá dé mọ́ra ó jì sí. ó kala ó kala pé oorun tún pa ọkùnrin pamila pa mí kò rẹ́rìn ọkùnrin pamila pa mí ó padà hùwà ìka gbọ́nà gbọ́nà gbọ́nà ṣé ìwà ọ̀daràn ni ìwà tẹ́ ẹ mọ́ wò. sẹ́yìn ọkùnrin pé tẹ́ ẹ bá jẹ́ bàlá tẹ́ ẹ fẹ́ jẹyán gọ́n sọ̀hún. ìwà àṣejù ni àṣejù ni wọ́n pè. ni arákùnrin bá ṣe ọba ṣàṣejù. ókè kọ̀daràn. <laughs> ìwọ ló ní kọ̀dà nígbà tẹ́ ti sọ pé kì í sọ ìwà ọ̀daràn. ọya àṣejù. <laughs> ọwa ọsà ti ṣe bí ó ṣe ṣe òun wá rèé sẹ́gbà tó ti ṣe tí ó ṣe òun ó rò wípé aráalé òun ọ̀ mọ nǹkan kan ọ ṣẹ̀ṣẹ̀ mark time pé mm, mm, mi ní tí ì sọ fún mi ní tí eh, ì fẹ́ sọ fún. ó wá good time ó wá síkò tó dáa àmọ́ àsìkò tí ń dúró dé òun kọ̀ wá dé ìyá yìí ò lè mú mọ́ra mọ́ ọ wá lọ mú ayẹ́nì tí wọ́n fi lọ sọ. nígbà eléyìí ti sùn fọ fún un. rọ́ọ̀ kọ́ bá lọ́ọ́ sọ. ọ́plọ̀gì àwọn ayọ́nù tí gbóná lódì lódì. èyí tí mo gbóná sẹ́kẹ́ tó bá ti ń gbóná yóò máa rùn ni. yóò máa rùn gbogbo náà lébi wáyà múra wọn ni ọwọ́ àplọ́gẹ̀ mọ́ náà nù lábọ́ bú wà ń sùn ọ̀tọ̀ ajẹ́yàn ti tán máa hàn <laughs> so ti sùn ìwọ pa òun lápá ayé. wọ́n ní ibi warehouse lọkọ lọ. ibi ilé agbára ni. ó ṣílẹ̀kùn. ó kọ́kọ́ ṣí ilẹ̀kùn ẹnu ọ̀nà ṣe máa ń sùn tàgbádá tàgbádá ni ọkọ̀ sí agbádá hàn. lọ́ba gbé adarí pọ́n. ló ń wọ ẹ́ńjìnì jẹ́ ilé agbára ó sì gbé ayánu gbóná. yéè yéè jọ́sà lè bẹ̀rẹ̀ ròyìn. abẹ́rẹ́ ajá balẹ̀ ó sì gbé tẹ̀ ẹ mọ̀ gbọ́ nínú ọgbẹ́nu tán ní ọ̀sán yóò sì kọ́ sísọ lábẹ́ òkúta tíìtì bó ọ̀gá wa ń lọ tí a bá nílẹ̀ ga ju ó ń tàn lọ ó ń tàn wà lábẹ́ ilẹ̀ ilẹ̀ bò mọ́lẹ̀ ni ó ti wá wo ẹṣin lọ ó ti kú ìròyìn ló gbé o aṣọ ọbọmọ yẹ mọ ọmọ yẹ ti rìn òwò wọjà ni mo fi ní ẹ mọ ẹ na sùúrù ntọ́fà ẹjẹ́ àjọ mọ ẹ na sùúrù sí o ẹjẹ́ àjọ mọ ẹ na sùúrù sí o tọ́ sùúrù ni ó sì yẹ ọmọ gbà ń gbogbo gbà tí ń wáyé. sẹ́rí ìròyìn hmm. ọ̀sán láàfin ààyè ẹ lẹ́nu ọgbẹ̀nu tán tí ẹ láǹfààní àti gbé bó tiẹ̀ jẹ́ pé gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní òun náà ni wọ́n gbé hmm. President Ayen O ah, náà ni ìyàwó lẹ́kàn. o tún fẹ́ kàtán ni filẹ̀. okay ọlọ ayẹnìmọ ní ilé agbára ilé agbára ọlọ lálọpa. kai subsidy NNPC ṣeéṣe kó fa àbàtẹ owó kan one trillion naira yọkónú àsùnwọ̀n orílẹ̀-èdè yìí kan láàrin oṣù mẹ́fà sáà kò tá a wà yìí lórí subsidy ni o torí yín ni o mhm. ìta gbangba the punch ni ọkọ̀ sí o torí yín ni o. òkè ọ̀rọ̀ lórí ti subsidy ọjẹ́ gbajúgbajà nínú gbogbo òwe tó jáde láàárọ̀ tòní wọ́n ní ọ̀rọ̀ subsidy yìí àyọkù àyọkù ẹ tiẹ̀ sì jẹ́ kó jẹ́rọ̀dọ̀ lọ́ọ̀mù mi ná hmm. ọdún kan àbọ̀ sásìkò yìí a tó mọ nǹkan tá a bá ṣe hmm. nǹkan tí Buhari tó sọnù hmm. ṣùgbọ́n NLC sọ pé all right ìgbà tẹ́ ẹ ti sọ pé ẹ àwọn náà sẹ́wélé ìyanṣẹ́lódì mm. léè tí a ti múra rẹ̀ lè ní mm. orílẹ̀-èdè nàìjíríà mm. lórí corruption nǹkan sàn mọ́ nàìjíríà lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà ó sì ń bẹ láwọn orílẹ̀-èdè tó yẹ pé wọ́n ń rin gbẹ̀ndẹ̀n nínú ìwà ìjẹkújẹ náà ni o Transparency International wọ́n tún gbé nǹkan mìíràn bóde báwọn. Hmm. bákan náà ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n sọ fún àwọn orílẹ̀-èdè àgbáyé ẹ wá bá ní dá sí i hmm. ẹ bá nàìjíríà sọ̀rọ̀ ẹ bá orílẹ̀-èdè benin sọ̀rọ̀ kí wọ́n tú Sunday Igboho sílẹ̀ hmm. inú ìwé ìròyìn Nigerian Tribune lélẹ́yìn wà. ìròyìn tí ò tiẹ̀ dùn mọ́ nínú kankan yìí ń bẹ níta gbangba Vanguard kódà kí ló wá fẹ́ kà sí. ńgbà wọn kọ ni ńgbà wọn sì ti kọ́ ọ̀hún ìlérí láàmú ọmúṣẹ pé kíkà ni wọ́n ní abẹ́ẹ̀rí nǹkan. Okay àgbọ́sọgbánú ìròyìn àwọn ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ mílíọ̀nù mọ́kànlé ní àádọ́rùn-ún ninety one million àbàtẹ̀ ninety one million Nigerians ni wọ́n ti rì sínú agbami òkun ìṣẹ́ àti òṣì ìwádìí kan lágbàáyé ló jẹ́ kó di mímọ̀ àwọn ọmọ nàìjíríà ninety one million wọ́n ti fall below poverty line. Ah, ìròyìn yẹn pé iṣẹ́ ti mú mi orí wọn kàṣàkàṣàkàṣà chai ó wà níta gbangba Vanguard ó báyìí ẹ bá yọ àbá yín ká o. ọ̀dà fún ìgbà ẹ̀kọ́ kànlá wọ́n tún ti dá akọ wípé Dangote lólówó jùlọ nílẹ̀ Áfíríkà bó ṣe fẹ̀ tóun hmm. wọ́n ní Rabiu Adenuga àwọn náà ń bẹ nínú àwọn tó lówó ah. ṣùgbọ́n Dangote ló lówó jùlọ fún ìgbà ẹ̀kọ́ kànlá tí wọ́n mọ̀ sọ́rí. tọ <clears throat> Afẹ́nifẹ́re wọ́n ní wọ́n ń dètè àti gbé ẹgbẹ́ òṣèlú kan kalẹ̀ wọ́n sì ń sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ state police làwọn ń fẹsẹ̀ kí nàìjíríà ó tó dókòore àti pé àtúngbéyẹ̀wò ìwé òfin tá a fi ń ṣèlú nílẹ̀ yìí òun náà làwọn ń béèrè fún àwọn nǹkan mẹ́ta yìí lábẹ́ afẹ́nifẹ́re ni wọ́n fi há níta gbangba the punch lóòrọ̀ yìí. ọ̀dà gómìnà Gbóyèga Oyètọ́lá ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun àgbọ̀ báyìí pé òun náà ti lọ rí gba fọ́ọ̀mù pé òun fẹ́ díje agbótòṣèlú nù ọ́ bákan náà ní ìpínlẹ̀ Èkìtì àwọn tí wọ́n ń ṣe kòkò kẹ̀kẹ́ láti rí ọwọ́ mú nínú ìbò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ní òní yìí ní primaries ìbò abẹ́nú yóò ju ebi tí nǹkan lọ fún oníkálukú wọn. Hmm àwọn ìròyìn mẹ́ta kan ni wọ́n tò tẹ̀léra wọn Abọ́ládé ti mú kan tó ní í ṣe pẹ̀lú ìwà àbàjẹ́ jẹgúdújẹrá corruption wọ́n ní Nàìjíríà hmm, lórí corruption hmm, ìròyìn àkọ́kọ́ nù <laughs> ẹlẹ́ẹ̀kejì tó tún wà lábẹ́ ìjọba nípínlẹ̀ Èkó wọ́n ti fòfin de ẹgbẹ́ awakọ̀ nídùúmọ̀ta àtàwọn apá àbòmí lẹ́kọ̀ọ́ di ọjọ́ mi ọjọ́ rẹ ni o indefinitely English lábẹ́ Akérédolú ti ní a kì í kéré ń nǹkan ẹni ó sọ̀rọ̀ bíi gómìnà ìpínlẹ̀ Ondo ó ní a ò ní fààyè gbà wọ́n darandaran kí wọ́n wá jẹ Ondo run kọjọ́ ìròyìn yẹn ń pé kọjọ́ lákè kọjọ́ lóko ìta gbangba Vanguard ló ti ń tuná lẹ́nu bíi Ṣàngó Olúkòso iná lójú iná lẹ́nu àdàwówó onídàárà ẹ mọ̀ gbọ́ láìpẹ́. all right bákan náà lẹ́ka tí ètò ààbò ẹgbọ́n eléyìí èyí tí iléeṣẹ́ ológun tí wọ́n sọ pé àwọn ti pinnu báyìí wípé àìsí ètò ààbò àwọn palẹ̀ rẹ̀ mọ́ pàápàá ní ìlà oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà north east bákan náà gómìnà ti ìpínlẹ̀ kaduna nasir el-rufai ó ti bẹnu àtẹ́lu bí wọ́n ṣe tún lọ pa àwọn èèyàn ń pakópa ní kaoro zango kataf ní àwọn ẹnu bodè tó wà níbẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn wọ́n sọ ọ́ wípé àwọn ó ṣe ìwádìí tó lágbára láti mọ àwọn èèyàn èyí tí wọ́n ṣe kú pa kábíyèsí ọba àlàyé kan ní ìpínlẹ̀ ibẹ̀. Hmm. a rí ìròyìn kan o ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch ni wọ́n kọ sí ẹ̀yin tí ìròyìn ọba interest yín àbẹ́ ẹ jẹ́ kọ́sítọ́mà dáadáa ni ẹ ti dẹ́ntàwé mọ́ gbajúgbajà ata kaya wọ́n ní yóò mọ mọ̀mọ́ fèsì bá wọn káyà nkoat wọ́n ní ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí tọ́ wọ́n ní lẹ́yìn ìgbà tó bú gbajúgbajà olókoòwò tí wọ́n ń pè ní nwoko òun náà ni wọ́n gbé lẹ́yìn ìgbà tó bu ni wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n ìmọ̀ ta káyà fún gbogbo ẹni bá fẹ́ káyà lives àwa Mohammed tí wọ́n ń pè ní Jaruma ìwo ní jẹ́ káyà rí mi lẹ́yìn ìsìn ní n fi ètò kùn má kọ́ mi ní kọ̀ọ̀kọ̀ o. Ah, ẹ̀yin náà wọ́n lò fún kí n ṣe pé. ètò ti mọ yá máa mú ara rẹ máa mú. èmi ọmọ ah, ló sì ní ilé àwa máa kà á máa wò lórí íńtánẹ́ẹ̀tì ọmọ ń pa ọmọ ń pa káyá. káyá ní lẹ́yìn tí ó bú bílíọ̀nìà nwoko ló di èrò ọgbà ẹ̀wọ̀n ìròyìn yẹn Hmm, àwọn tó ń fọ́lọ́ fọ́lọ́ wọn ti mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ bá ní interest sí ẹ pè mí ká ṣàlàyé ara wa fúnra wa lórí ẹ̀ ẹ jẹ́ àtàjà lónà kí ló mú ọ lọ́nà fún ní ọyẹ́ mú ọ ń gògóńgò ni lọ́ ń lọ́ròyìn lọ́rùn. èwo nu ṣé ló fi ń dàgbẹ́ mu. Ah. omi gbóná ni ọ̀gá ọyẹ́ lásìkò ilẹ̀ ẹ̀rọ ẹ̀ òun lẹ̀rọ ẹ̀ omi lẹ̀rọ ẹ̀ lásìkò. eyín òní kakọ́ omi gbóná nìkan ni. mo wẹ̀. ọ̀wẹ̀ kí ló dé. mo ní wọ́n lè yàn wẹ̀ kó tó jàre. àwa yìí bọ́sẹ̀ bí ẹ̀yin bọ́wọ́ bọ́sẹ̀ láwùkọ ọyẹ bọ́wọ́ bọ́sẹ̀. tí máa wò mọ̀ jẹ́ púrọ́tàn jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lórí tí kì í mú ọmọ náà gbére ọkàn má di àgbọ̀. bọ́wọ́ bọ́sẹ̀ níbi àfihàn di àgbọ̀ pa tọ́ba ti sẹ̀sẹ̀ tọ̀sán ọwọ́ báyìí irọ́ o. ọlọ́run ní jẹ́mi orogún rẹ̀ lókun lẹ́kọ̀ọ́ <laughs> Ah, ẹ jẹ́ nǹkan ru Vincent o hmm. ẹlẹ́rù ló lẹ́rù ó yá gbẹ́rù ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. bàbá jẹun tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o ọlọ́run tó sọ ibi dire fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdè ódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ ibi dire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ì ṣe àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ ibi dire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ì ṣe àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọ lójú ọ̀nà márosẹ̀ ìbàdàn sílùú ọ̀yọ́ ìyànà àbáwọ̀dọ̀ lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention and Butterfield. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. Ọkọ̀ lọ́wọ́ ìyanu, ó fẹ́ rọwọ́ ìyanu rẹ̀. Nípasẹ̀ ìfàmì òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ já o. Wọ́n ní olúfẹ́mi òní. Ṣé ni ọlọ́run sọ fún pé lọ́rùn monday thirty first jan lójúmọ́ ọjọ́ kìíní oṣù kejì òun fẹ́ ti pàṣẹ ìfàmì ròyìn àti májẹ̀mú jáàjà gàkúọ̀ lórí gbogbo èèyàn night of covenant and anointing àkórí ẹ̀ agbára ìfàmì ròyìn power of anointing gbogbo ogun ló máa ṣẹ́ o gbogbo tó dàbí òkè níjẹ́ sùnmọ́ àtàrí ẹ̀ bá ní ìfàmì ròyìn ìwọ náà máa bọ̀ wá ìbápadì ọlọ́run aláàyè. nípa sẹ́fà mi òróró yẹn. lórí àwọn wòlíì máa jẹun àtàwọn olórin ẹ̀mí bí. kámi rí ẹ̀bọ̀ ẹ̀sítà parẹ́mọ. táìwọ̀ ògùn bíi. tọ́lú ìbí tó yẹ. ọ̀pẹ̀yẹmí máa dùn. máyọ̀ wá ní. wọlé olúfẹ́mi òní ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò. gbogbo ẹ̀ ní prayer six tó wà lẹ́lẹ́nu sọ́sọ́nà ọ̀. níbàdàn nípa sẹ́fà mi òróró yàn. gbogbo ìdè máa já. gbogbo wa lájọ máa oh boy na okada you carry yes ooo oh. wetin happen to your car The mechanic wey be our junction don spoil am e no get am at all why e come give una car to roadside mechanic shebi i don tell you say na service king make una dey trust with una car service king yes na service king service king Yes, so service king na baba for auto fixing We go make you enjoy your car like new without wahala. Then be expert for engine work and repair. The diagnosis them go first do to sabi wetin be the problem for your car, whether na mechanical or spare part fixing, be electrical work. Now any brand of car them they do with them different different ogbonge machines. Even sef service king they do body work like spray painting and baking. Service king they plot thirty-six beside Bevy high school college crescent Okeado Ibadan. Ibadan. Dem telephone na 091 3500 0384. Service King. Happy Moto, happy you. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Uh-huh, Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah, for your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply, Rejoice Place Local Market stocks up fresh produce weekly, and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods, and lots more than you can imagine, all in a serene and conducive environment. And the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola Ike bus stop, adjacent DB Fueling Station, Okado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ó ti di dandan fún gbogbo ajíwárin yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí iléeṣẹ́ VIO àti motor licensing office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló ń wáyé láti mú àdínkù bá ìjàmbá ọkọ̀ lójú pópó wa àti káw káwọn ọkọ̀ wa ó lè dángájíá àsìkò tí wàá tún wà yìí kẹ̀bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn gba ìsìn àyẹ̀wò yín ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sìn san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ sì lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ oycvis kẹ́ kẹ́ ẹ lọ láyọ̀ kẹ́ bọ̀ láyọ̀ ló jẹ wá lógún. orin dáfídì orí ìkíní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ràn àwọn ènìyàn búburú agbára àdúrà àtàṣẹ tó wà nínú orin dáfídì látòrí kìíní débi tó parí sí ní àádọ́jọ orí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń kà á lódì lódì fi àṣà pé àṣà lórí àdúrà kodò àṣàyàn kíkà orin dáfídì léde yorùbá pọ́nbélé tógun ayé máa ń gbọ́ tó máa ń sá lọ lélẹ́yìí orí kìíní lẹ́ ń gbọ́ yìí orí kẹrin ló ń dalẹ̀ nídẹ̀ orí kẹsàn-án la fi ń ṣẹ́gun ọ̀tá olúwa ni olùṣọ́ àgùntàn mi. audio cd àti vcd orin dáfídì léde yorùbá a ti gbé jáde báyìí marketed and distributed by ayeni ventures number thirty four kẹntà ọlọ́kọ̀ ṣàpọ̀n abẹ́òkúta ọ́fíìsì wọn tún wà ní ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos telephone zero eight zero six eight three three zero four seven three ẹ tún lè pe ọlákùnlé odùyọmí fúnra ẹ̀ sórí aago yìí zero eight zero nine four four two two one three two ẹ̀yin náà tètè lọ ra tiyín o ó ṣe pàtàkì púpọ̀. Leeds City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission to 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University. Knowledge for self-reliance universe. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma. DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùn èrè tó ń bẹ́ńbẹ́ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Housemark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five. Summit University of the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication, Summit University Siofa provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Our Management, Anamsa. <laughs> ìbùkún tún ṣe tán tí ó sọ̀kalẹ̀. Judah mega praise twenty twenty two. Ọ̀dẹ́ tọdún yìí tún ti kò. Àpéjọpọ̀ kọrin sí Olúwa. Pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. Àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians Nàìjíríà. Tọdún yìí tún máa gbúre jẹjí kẹyàtọ̀. Pẹ̀lú Dr. Yinka Yefẹ́lẹ́ mọ ẹ̀nà ọjà. Láàbẹ̀ tẹ̀rí bá kọrin ṣe. Testimony jaga. Àjìdára. Ìlàjà kìtùnú ọlọ́run sọ bẹ́ẹ̀. Dídé ní ọlá ọba. Yẹtùnú ààrẹ. Ẹs ta ìgbẹ́kẹ̀lé. yẹmi ọlábísí adébólú twins yanni ológun ara gòkè bàjọ wa ṣẹ́gun adéwọlé kòkòrò mike abdul bísí alábìyẹ kọ́lá káde sẹ́wọlé jésù babatunmi ṣe ayọ̀dẹ oyè wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkàdí ẹ̀ kàdákẹ́ àwọn tó máa darí ètò darí gbẹ̀kẹ́ wà lọ́jọ́ yẹn ni wòlíì àgbà mc remote nepa boy sita gbẹdẹrù àti mc akabala lọ́jọ́ yẹn reverend kẹ́hìndé alábí lolùgbàlejò àgbà judah mega praise twenty twenty two. àpéjọpọ̀ olórin àmì tá ọjọ́ kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ ìdí dọ́kítà yìí ká fẹ́lẹ́ lọ́dọọdún. mọ́ndé ọjọ́ kọkànlélọ́gbọ̀n. january twenty one ọdún yìí ló máa wáyé o. ní malete baptist church ní odò challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la go mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìí. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. lórúkọ jésù gbàgbẹ́. Hey ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for and resort lọ́nà àkànlélówà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbó pọ̀ jówó ẹ̀ lọ plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o oh, six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept dé developer that cares. ajá balẹ̀ ajá balẹ̀. iṣẹ́ yá. àwọn èèyàn wa náà jọ Fresh FM lórí Facebook. ok wọn ì tí ì dé ah, dáadáa. wọ́n ti tají wọ́n ti eh, tají. àwọn bẹ́ǹsì tí mò ń wò lórí Facebook láti ó sì aṣọ fún báyìí. sọ yẹ ni. wọ́n sáré lọ mú kókó ẹ lọ mu kókó bẹ́ẹ̀ bá mu kókó ẹ mu kókó tààrà ẹ mọ mo ní ẹ mu kókó tààrà ẹ mọ mu kókó oní sàkárìn <laughs> irú ìtọ́ rẹ̀ wá ti mẹ́wájú mi mọ́ mi ó ẹ gbéra ẹ mọ̀ wọ́n ń ọ eh, balógun samuel olúwàbùkọ́lá mhm. wọ́n rọ́wọ́ ẹ̀ ń orí ẹ̀ wà ń mhm. john michael mhm. ṣé michael tó lè gbá bọ́ọ̀lù ni. Eh, michael tó tó dídá eh, ara ni. mike ọládèjì onáà tó tẹ̀lé àdùngbèmíró mark. Mm -hmm. Um, ẹni ọláyẹ àkàngbé wọ́n wà ń dáàbò kó bá àǹtí kan tiẹ̀ ń kí ọ. wọ́n ti ṣe ààrẹ báyọ̀. wọ́n ní báyọ̀ wọ́n ti ń ṣe ààrẹ. wọ́n ń ṣe àìtó yìí. wọ́n ń ṣe àìtó yìí. Ah, ìpàkọ́ rẹ̀ mò ń wò yìí. nǹkan ti ń ṣe ọ. Ah, Rájí Gbẹ̀ngà Aládéjàre ṣeun. orúkọ àǹtí kan ti ń kí ọ ni o àǹtí ó ní nineteen ninety eight lòun ti máa gbádùn rẹ̀ bọ̀. èwo èwo nu wọn wọ́n pọ̀ o ṣé wọ́n pọ̀ tí ẹjọ́ ń gbádùn ara yín. ẹ Mọ̀ṣúrà Bíọ́lá Òjó. Um, ẹni ọ̀ní nineteen ninety eight lòun ti ń gbádùn rẹ láti rédíò Nàìjíríà Ìbàdàn ẹ kú ewu ọjọ́ ńlá every Friday. ninety eight ah yóò sọ pé seventy eight kì í ṣe ninety eight ó tún ó tún gé ogún ọdún sẹ́yìn. ó gé sẹ́yìn ló ìgbòhun bẹ̀rẹ̀ sí í gbọ́ ọ̀nù. ok ìgbà táwọn ń gbọ́ rédíò nìyẹn all right dáre. Ah, àwọn èèyàn ń tẹ̀lé ayé ń tẹ̀lé o. Eh, eh. Hmm kò pa akọ́ rẹ báyọ̀ ẹ̀rí ẹ̀ pa mí o. ok adémọ́lá ọlálẹ́yẹ gani adéyẹmí akínọlá olúfúnmi ọdún ayọ̀ ẹ hmm. káàárọ̀ o. tóyìn hmm. ọlárẹwájú ní káyámátá tí ọsọ lẹ́ẹ̀kan o ìwọ lọ sọ o. ó ní òun ní ọ̀ríjì ah ṣé mo fi mátà sí káyá lèmi sọ o. <laughs> ó ní òun ní ọ̀ríjìnà ní polówó fún ọ ní polówó fún ọ. ọlá ọlá Mohammed mm. Hamzat ẹlẹ Prince Tolúlọpẹ́ ẹ máa dáàbò bá Ezekiel Adéfẹ́mi hmm. Adéyẹmí yóò yẹ yín púpọ̀ jù mama kan bẹ tí tó sọ pé fìlà mi lánàá ó ní kẹlẹ́nu ọ̀sọ́nu ni èyí hmm. tí ì rí i láàárọ̀ ah, Mariam lọ́wọ́ lọ. ibi ìbòrò ni. Ah, ah, ní kọ́sọ́mà wa lọ nígbà ó bèrè níbi kọ́sọ́mà wa lọ àràǹdà wínú mm. eh, eh, ọ̀dà ọ̀túnba ọ̀túnba ti fò sókè o. agunbi adélo náà fẹ́ sẹ́mi mu ẹ mọ bèrè ẹ mọ bèrè ọ̀nà ẹ tó tọ̀. ẹ mọ bèrè omi kẹ́ tó mú o <laughs> torí pé ìtò òun mú yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú bí ó ṣe ṣe ẹ̀yìn yóò yàtọ̀ sí bí ṣe ń ṣe òun ó ti mọ̀ lára tipẹ́tipẹ́. <laughs> bí èèyàn sọ mí lẹ́nu ọlọ́run ó sọ lẹ́nu ọ̀yanìyí náà aráwọ̀ yìí lawal ahmad oríyọmí ẹnìkan mi oríyọmí ọ yà á gbé fóònù rẹ rọ́ṣídàt adébí ẹ jẹ́ akáròyìn wọ. akànni akínyín kájẹ́kẹ̀ mọ̀ pé prominent ẹni ta kíyìn olúfẹ́mi adébáyọ̀ hmm. gbogbo yín pátápátá orí yìí wà ń bẹ ọlọ́ngbọ́n ah, ẹnìkan tún jẹ́ kó ECOWAS hmm. ó ti wá tẹ́lẹ̀ ó sì tún delete rẹ̀ hmm. tó lọ pé Michael ọ̀dà à ń bọ̀ wá sọ́dọ̀ yín bẹ̀ hùn ẹ̀ dáàbò. ìròyìn kan wà níbí ìyẹ̀mọ̀ hmm. bí ròyìn aré orí ìtàgé ni bí sinimá ni àmọ́ bí n bá ìgbàgbé kàròyìn bí n bá ìgbàgbé ntí èmi àti ọjọ́ fà bàbá parí ètò nílọ lọ́ọ̀kan yìí. ifọ̀ létí ni tọkọ ọmọ bàgbàgbé bá ti lọ létí ọ̀yá. wọ́n ní olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tí ọ̀pọ̀ jù majority leader house of representatives wa ní nàìjíríà wọ́n ní ó ti bímọ kankandínní ọmọ kejìdínlọ́gbọ̀n twenty eight child ó lóun fẹ́ bí sí. wọ́n wá announce it on the floor of the house pé ẹ jẹ́ ẹ bá wa yọ o ẹ kí wọn kú ọwọ́ lómi o ìkànnù ìyàwó majority leader tún ti bí ọmọ o wọ́n ni ní asòfin kan bá ní kí ni kí ni ọmọ twenty eight ni ẹ wà bílẹ̀ wà ń pariwo <laughs> èmi gan orí ọwọ́ tátì ni òun lọ báyẹn wọ́n wà ń fi ọmọ bára wọn fà on the floor of the house. wọ́n taka english wọ́n fọ wọ́n taka. so rán mi létí ìròyìn wọn. má wọrí má wọrí. ẹ já lọ síbi ìròyìn yín oníwà àbàjẹ́ dé láàárọ̀ òní lójú àwọn ìwé ìròyìn kan méjì ni wọ́n tún gbé nàìjíríà sórí àtẹ ìgbéléwọ̀n lé lórí ìṣẹ́ àti òṣì lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n tún gbé ìwà àbàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ jẹ́ akọ́mú toníwà àbàjẹ́ òun Olódùmarè kó wo ilẹ̀ wa sàn o lójú ìwé kẹsàn ìwé ìròyìn ti punch fún tòórọ̀ òní ìròyìn kan òní bẹ́ńbẹ́ yìí ìròyìn ará Galatia ni o àjọ kan tí máa tọpinpin ibi ìwà bàjẹ́ tí ọwọ́ àwọn orílẹ̀-èdè àgbáyé lára dé àjọ ọ̀hún Global Anti-Corruption Coalition wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ kan àjọ míì náà ta túmọ̀ sí Transparency International wọ́n jẹ́ àjọ méjì wọ́n ní wọ́n ti gbé Nàìjíríà wa lórí wọn nínú àwọn orílẹ̀-èdè tí ń hùwà àbàjẹ́ jù lórílẹ̀-èdè alàyè yìí pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ wọ́n ní wọ́n gbé fe igbákejì fún Nàìjíríà Nàìjíríà ló wà nípò kejì lórí àtẹ tábìlì nínú àwọn orílẹ̀-èdè tí ìwà bàjẹ́ àti àjẹrákábá tí ó ti wọ̀lẹ́wù jù hmm. ní ilẹ̀ ìwọ̀ oòrùn adúláwọ̀ West Africa second most corrupt country ní West Africa wọ́n ní Guinea ló gbapò kínní gangan orílẹ̀-èdè Guinea lọ́wọ́ Guinea ìwà àbàjẹ́ tó jẹ́ ipò kínní ní West Africa Nàìjíríà wàá gbépò kejì ọ̀pọ̀ lẹ́yìn Guinea ọ̀pọ̀ lẹ́yìn Guinea nínú wa àbàjẹ́ nínú wa àjẹbánu àjẹrakaba mm. àjẹbọkọ mm. ṣẹ̀rí ìwà àbàjẹ́ ti ọdún 2021 tá a lò tán lọ́hùn wọ́n gbé lórí wọn ẹ mọ̀ pé wọ́n ó kéde ẹ̀ lọ́dún tá a tún bọ́ sí wọ́n wá ń kéde 2021 corruption perceptions index wọ́n kéde ẹ̀ ní 2022 yìí wọ́n ní nàìjíríà ó tiẹ̀ tún lágbàáyé bí wọ́n bá gbé lórí wọn wọ́n ní àtúnfi bíi máàkì bíi mélòó kan àtúnfi lọ sí ọwọ́ iwájú nínú ìwà bàjẹ́ àti àjẹbánu yìí nínú ọgọ́sàn orílẹ̀-èdè lágbàáyé 180 countries tó ló kọ́nù ìwé wọn ní nàìjíríà gba ipò kẹrìnlé ní àádọ́jọ one fifty four òun náà ni ráǹkì wa nínú orílẹ̀-èdè one eighty lágbàáyé nínú ìwà bàjẹ́ àti àjẹbánu tí à ń sọ yìí kódà Transparency International tí wọ́n fi iṣẹ́ yìí ṣọwọ́ láti kàn ní abẹ́yẹfò Twitter Twitter andrew wọn tí wọ́n fi jẹ́ káyé mọ̀ pé tọ̀ lọ́dún twenty twenty one dàókò yìí Nàìjíríà eléyìí tí ó ti wà ní ipò kọkàndínníàádọ́jọ one forty nine lọ́dún twenty twenty nù wà bàjẹ́ ní àgbáyé a súnwájú àti bọ́ sí one fifty four from one forty nine lásìkò yìí wọ́n ṣàlàyé ilẹ̀kùn wọ́n ló láwọn ìlànà ń tẹ̀lé kan eléyìí tí wọ́n fi ṣòdiwọ̀n orílẹ̀-èdè tí ìwà àbàjẹ́ wọ̀ láà jùlọ àwọn ìlànà ń tẹ̀lé ọ̀hún tí wọ́n fi ṣòdiwọ̀n náà làjọ Transparency International àti Global Anti-Corruption Coalition ni wọ́n lò láti fi mọ ipò tí Nàìjíríà wà o wọ́n ní láti wá gbógun ti wà bàjẹ́ tíjọba Nàìjíríà ń pariwo lójoojúmọ́ ayé èsì ìdánwò wa tó tún jáde yìí wọ́n ní ó ti kọ̀yìn sí ìgbógun ti wà bàjẹ́ tíjọba ti ń bẹ lóde ń ké páwọn ń gbógun ti o pẹ̀lú èsì méjèèjì látọ̀dọ̀ àjọ méjèèjì lásìkò tá a wà yìí àmọ́ o nígbà tí ẹni tí ń sọ̀rọ̀ ló kọ ọ̀kanú àwọn àjọ yìí tí ọmọ sọ̀rọ̀ ó ní àbẹ́ẹ̀rí ó ní ẹ máa béèrè pé kíní máa jẹ́ kí ìwà àbàjẹ́ ó tún gògò láwùjọ pàápàá bí irú nàìjíríà tó gba pò kejì ní west africa yìí nìsín ó ní àìríṣẹ́ ṣe unemployment rate ọjẹ́ kan ó ní kí ìlànà à ń tẹ̀lé fi gbé àwùjọ kalẹ̀ kóun náà bá ti pọn yẹn kàn tọ́mẹ́rí systemic failure ní orílẹ̀-èdè ó ní tí máa ń fà wà bàjẹ́ ó ní lẹ́ka ètò ìlera systemic failure lẹ́ka ìgbógun ti wà bàjẹ́ systemic failure lẹ́ka jíjẹ́ aṣíwájú dáadáa faraàlú leadership dysfunctions ó ní bí ìlànà ń bá ti yàrọ̀ ó ní àwùjọ yàrọ̀ ni pàápàá ìwà àbàjẹ́ yóò mọ ràgàbò tó lórí tẹ̀lẹ́mù ará àwùjọ ni ó ní àìríntọ́dà ṣàjẹ́ fáwọn mẹ̀kúnnù àtàwọn tí ń bẹ nípele àárín ó ní ìṣẹ́ àti òṣì a máa jẹ́ kí ìwà àbàjẹ́ kó tún pọ̀ sí ní orílẹ̀-èdè ó ní ìpín oúnjẹ kan o oníṣẹ́ wá rí àìsí ètò ààbò ah onímọ̀ fàwọ̀ àbàjẹ́ nínú orílẹ̀-èdè èyí àtàwọn nǹkan mi báwọn báwọn báwọn báwọn báwọn ó ní ìlànà tí wọ́n fi gbé Nàìjíríà lórí wọn tí wọ́n fi sọ pé níwọ̀ oòrùn adúláwọ̀ àwa nígbàkejì nínú ìwà àbàjẹ́ ICPC yarí ICPC ní kílẹ̀ ń sọ tí ò dùn yìí irúfẹ́ èsì tí wọ́n gbé jáde hùn àwa kọ́ ní nàìjíríà kò lè tó bá wọn orí wa kọ́ ẹni tí í ṣe ẹni à ń fọ̀rọ̀ lọ̀ pàtàkì lórí ètò ìròyìn media consultant fún àjọ ICPC olúyínká akíntúndé nígbà tí ọmọ gbé ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ oníṣẹ́ rí gbogbo ètí global anti-corruption coalition tí wọ́n ń sọ tí wọ́n gbé wa lórí ìwọ̀n o ní wọn ò ní information wọn ò ní information àwọn information tó ti godó tó ti lukudeeti àgbọ̀nrín èsì làjọun ni ó ń jẹ lọ́bẹ̀ orí ẹ̀ ni ó ń gbé wa lórí wọ̀n lé lórí outdated data sources English ni wọ́n fi wọ̀n wá ìròyìn yẹn ni ẹ má bínú sà ẹ má bínú mà ìròyìn ṣẹ́kù o bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sójú ìwé kẹsàn-án the punch fún tòórọ̀ yìí. ọ̀dà àmúrí pé ìròyìn ń ka ọ̀la ìròyìn wa àbàjẹ́ náà lọ́ka tó bá wọn. ìwé ìròyìn lọ́ka Oh, all right oh, wọn náà wàá ràn lọ. I spark for them. okay I spoke for them. <laughs> okay I speak I speak. ẹ jẹ́ kí mi ò lọ sójú ìwé kejì ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní kó jẹ́ ìbé òní láti ọ̀dọ̀ tí èmi lórí ti òfin tó rọ̀ mọ́ ìlànà ètò ìdìbò Electoral Act àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin wọ́n ti gbà báyìí ohun wọ́n ti ṣọ̀kan pẹ̀lú àwọn aṣòfin àgbà báyìí wọ́n ti fi ìlànà kájọ fẹnukò lórí ẹnìkan ìtànpé consensus sílànà òfin tó de ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà àtìlẹ́gbọ̀n asòfin aṣojú ni ọ̀ pẹ̀lú lẹ́gbọ̀n asòfin àgbà ẹnu wọn ti kò báyè lérí pé kí wọ́n fi ìlànà ẹlẹ́ẹ̀kẹta kún ètò ìdìbò wa lórílẹ̀‐èdè nàìjíríà ètò sọ pé ìlànà kí wọ́n fẹnu kò fohùn ṣọ̀kan lérí ẹnìkan láti fi sí ipò ní àkókò tá a bá fẹ́ dìbò látàrí eléyìí o ó ti wà nínú àtúnṣe sí òfin tó wà fún ètò ìdìbò tọdún 2010 A new electoral act twenty ten amendment bill ti twenty twenty two ẹni tí í ṣe ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan iná ló sọ̀rọ̀ náà jáde ní àná òde yìí o nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwádìí bí ó ṣe fi hàn báyìí táwọn oníròyìn tí wọ́n sì kọ wọ́n ló ti hàn gbangba báyìí pé àwọn ọmọ ilégbèmọ̀ aṣojú ṣòfin nínú ìjókòó wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí wọ́n ní a ti fẹnu kò wípé ìlànà mẹ́tẹ̀ẹ̀ta làwọn náà dúró pẹ̀lú rẹ̀ báyìí ìlànà gbangba làṣàtà direct primary ìlànà lẹ́bẹ̀ẹ́bá tá a mọ̀ sí indirect primary àti ìlànà kájọ fẹnukò fa ẹnìkan kalẹ̀ wọ́n ní ní ọ̀bá síjà mọ́ gẹ́gẹ́ bí ìwádìí tún ṣe ń tẹ̀ síwájú wọ́n ní ilégbèmọ̀ aṣojú ṣòfin báyìí náà ni wọ́n yèrè ìhà tí wọ́n kọ sí gbogbo ìlànà ètò ìdìbò wò ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ tí wọ́n fi sọ pé ìlànà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ náà táwọn bá fi sí kò sí nǹkan tó burú níbẹ̀ lórí eléyìí tí wọ́n ti wá fi ìwé sọwọ́ sí àwọn tó jẹ́ adarí ilégbèmọ̀ aṣòfin àgbà ní Àbújá ẹni tí í ṣe olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù lọ́mẹ̀ senate leader abdullahi yahaya òun náà lọ́ka ọ̀rọ̀ ń jáde sétí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ilé ìgbìmọ̀ asòfin alága pupa alága ìjókòó pupa red chamber níbẹ̀ ni wọ́n ti yọ gbogbo ẹ̀ síra wọn tí wọ́n jọ sọ́tún jọ sósì tí wọ́n fi rí i pé ọ̀rọ̀ yìí ó dúró rẹ́gí bí wọ́n ṣe ń fẹ́ èyí tí à ń pè ní harmonization gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìròyìn láàárọ̀ tòní wọ́n ní ìlànà tí wọ́n mọ̀ fi ṣe ìbò abẹ́nú báyìí ó ti wá dúró láti mọ̀ jẹ́ kí ọmọ òye kọ́ mọ̀ yọ wípé ìlànà gbangba làṣàtà ìlànà lẹ́bẹ̀ẹ́bá indirect àti ìlànà kájọ fẹnukò sí ẹnìkan tí ń ṣe consensus lórí bí nǹkan ṣe wá wà báyìí ó wá yẹ kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú káwọn náà wọ́n mọ̀ pé iṣẹ́ ti dé báyìí o nítorí pé ọgbà táwọn bá ti jù ránṣẹ́ sí ààrẹ wa Muhammadu Buhari àwọn mọ̀ pé yóò tẹ ààrẹ lọ́rùn ní ìlànà táwọn gbé bọ́ síta yìí yóò sì já ló ń tẹ̀ bí ààrẹ bá ti lu ló ń tẹ̀ báyìí ó dòfin náà nu o ẹgbẹ́ òṣèlú kẹgbẹ́ òṣèlú tí ọ̀bá wa ti á tẹ̀lé àwọn ìlànà èyí tí wọ́n gbé kalẹ̀ fún wọn yìí kọ́mọ ìpè wọn pàdánù o láti kópa nínú ìdìbò kídìbò èyí tí ọba ń wáyé lórílẹ̀‐èdè nàìjíríà ojú ìwé kejì Nigerian Tribune ni mo ti mú. tọ́ àwọn èèyàn tí wọ́n ń roko níporo Tinubu fún 2023 wọ́n ní wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó eléyìí tí yóò máa ṣiṣẹ́ láti mú kí èròǹgbà Bọ́lá Tinubu láti di ààrẹ Nàìjíríà kó wá sí ìmúṣẹ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ wọ́n ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu movement wọ́n ti ṣe tán láti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí wọ́n ó sì búra fún láti jẹ́ kí èròǹgbà àti jẹ ààrẹ orílẹ̀-èdè yìí ti Bọ́lá Tinubu kọ́ wá sí ìmúṣẹ nínú ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn tí ọwọ́ oníròyìn sì tó ní ọ̀sẹ̀ tó wá di ń tà ń kà báyìí wọ́n ní ẹni tí í ṣe ọ̀gá lẹ́ka ìlú koro àti ìkànsíni fún ẹgbẹ́ fún ìgbìmọ̀ ọ̀hún Mọ́bọ́lájí Sànúsí wọ́n jọ bu ọwọ́ lu àtẹ̀jáde wọ́n ní ara ojúṣe pàtàkì ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí wọ́n búra fún òun ni láti lọ tìbútòrò gbogbo nàìjíríà pátápátá lọ́ọ̀rẹ́ kàn sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ kí wọ́n mọ̀ pé àṣewájú bọ́lá tìǹbù ń bọ̀ ọ̀ ń bọ̀ ọ̀ ń bọ̀ wádùúpọ̀ ààrẹ ní twenty twenty three ìròyìn míì tó farajọ tòṣèlú láti ọ̀dọ̀ ẹgbẹ́ afẹ́nifẹ́re ni ẹgbẹ́ afẹ́nifẹ́re ẹgbẹ́ kan gbòógì tí ó wá láti ilẹ̀ oòdùà wọ́n ní wọ́n ti kéde ẹ̀ pé àwọn ó ṣàgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú tàwọn o ní ìpalẹ̀mọ́ fún ọdún 2023 ọdún tí ń bọ̀ tá a dìbò gbogbogbò lórílẹ̀‐èdè yìí ẹgbẹ́ afẹ́nifẹ́re àná ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ òní wọn kéde yìí níbi ìpàdé ọlọ́dọọdún wọn annual general meeting tó wáyé ní ilé aṣíwájú wọn olóyè ayọ̀ adébánjọ tí ń bẹ ní ìjẹ̀bú òde ìpínlẹ̀ ògùn ńlẹ̀ bàbá tí pàdé ti wáyé ni wọ́n ti fi ìròyìn ni wọ́n ti fi léde ẹgbẹ́ afẹ́nifẹ́re bó tiẹ̀ jẹ́ pé wọn ò dárúkọ orúkọ tí wọ́n ò fún ẹgbẹ́ òṣèlú wọn tí wọ́n fẹ́ẹ́ dá kalẹ̀ ní ìpalẹ̀mọ́ fún 2023 àmọ́ wọ́n ní ẹni àmẹ́yẹ bọ̀ wá bá ní ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí a má bèrè bí dúdú bí funfun ni ká sùúrù láìpẹ́ láì àwọn ò bó sọ lójú eégún orúkọ tí ẹgbẹ́ òṣèlú afẹ́nifẹ́re tí ọmọ jẹ́ bàbá adébánjọ báwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé tá à ń sọ yìí ilẹ̀ kún bàbá ní kì í ṣe apábì kan nílẹ̀ yorùbá nìkan làwọn èèyàn ti wá o ó láwọn èèyàn wá síbi ìpàdé yìí láti kwara delta kogi gbogbo àwọn ọmọ yorùbá ti mẹ́mẹ́ àwọn náà pé jọ péjúpésẹ̀ síbi ìpàdé yìí ẹgbẹ́ afẹ́nifẹ́re ní àwọn mọ̀ pé bí ẹgbẹ́ afẹ́nifẹ́re náà bá tẹsẹ̀ bọ òṣèlú ní tààràtà ní orílẹ̀-èdè yìí àá yọ sàn sára orílẹ̀-èdè nàìjíríà àti pé ìlànà àtúntò restructuring eléyìí táwọn kan kọ tí ọ̀gbọ́n sí àmúṣe rẹ̀ ó ti pàṣẹ ẹgbẹ́ òṣèlú táfẹ́nifẹ́re ó gbé kalẹ̀ yóò ti pàṣẹ rẹ̀ wáyé a sì ń pinnu lọ́wọ́ ni à ń pọn léwé lọ́wọ́ ni ńgbà sí kinní ọ̀hún tó bá padà jiná fún ọmọ nàìjíríà jẹ political party ọ̀hún tí ó jẹ́ ti ẹgbẹ́ afẹnifẹre ah ẹ wo àwọn ọmọ nàìjíríà ó gbádùn ẹ̀ bíi kàṣí nǹkan ni èmi gẹ́gẹ́ bíi olórí fún ẹgbẹ́ afẹnifẹre èmi ò gbàgbọ́ nínú ètò ìdìbò eléyìí tí gbogbo ayé ń pariwo èmi ò ní gbàgbọ́ kankan ẹgbẹ́ afẹnifẹre ò ní gbàgbọ́ nínú ètò ìdìbò tá à ń palẹ̀ mọ́ hùn bá a bá ti ṣàtúngbéyẹ̀wò ètò ìwé ìlànà òfin àti ìwé òfin ìṣèlú constitution nàìjíríà bá a bá ti review rẹ̀ kò sọ̀rọ̀ tó nǹkan lórí ètò ìdìbò tá à ń palẹ̀ mọ́ fún lórí kí la fẹ́ gbé lé lórí ná òfin àti ìlànà tá a fẹ́ gbé tó ìdìbò ń lé lórí dà bàbá mọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn bàbá ní o lábẹ́ bẹ́ẹ̀ àwọn tún ń bèrè fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ tìpínlẹ̀ṣẹ̀ lẹ́yìn táwọn kan kọ̀ tí wọ́n ní wọn ò ní wo bẹ̀ àwa sì ń pariwo nú ẹgbẹ́ afẹ́nifẹ́re wípé bí wọ́n bá ṣe àtúntò restructuring nàìjíríà àti iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ o gbogbo ẹ̀ náà ni yóò di ntàrí ṣàmúlò ìròyìn yẹn pọ̀ ọ̀pọ̀pọ̀pọ̀ ẹ lọ gba balance ẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn punch fún tòórọ yìí. alright ẹ jẹ́ kí n tún mú ìròyìn eléyìí níbi tí ẹni tí í ṣe olórí àwọn aṣọ́bodè lórílẹ̀‐èdè nàìjíríà comptroller general ti nigeria customs service colonel ahmed ali tó ti fẹ̀yìntì inú iṣẹ́ ológun tó ti sọ̀rọ̀ wípé wọn ò gbóòórùn ìjọba lẹ́nu àwọn bóde tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ńlọ́fà ò tí nǹkan fi ń pa kaṣọ. ẹni tí so lórí iléeṣẹ́ àwọn aṣọ́bodè ọ̀gágun àgbà tó ti fẹ̀yìntì Ahmed Ali ló ti sọ wípé ọ̀rọ̀ kan ń kà òun lára ọ̀ nítorí pé ìjọba wọn ni àwọn tó ń gbé ní agbègbè ẹnubodè lórílẹ̀‐èdè nàìjíríà wọn ò rí ọwọ́jà ìjọba bíi ti ìwù kọ́mọ̀ Ali ló ń sọ̀rọ̀ yìí jáde nínú pàdé kan èyí tó ṣe pẹ̀lú ààrẹ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan àti àwọn olórí lájọlájọ fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn tí iṣẹ́ wọn tó farapẹ́ iléeṣẹ́ ológun paramilitary agencies níbi ìpàdé ọ̀hún níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ wípé ẹ̀yin lẹ́pẹ́ ìpàdé o Ahmed Lawan ẹsẹ̀ ńlá ti gbọ́ ń dá sọ ìpàdé tẹ́ ẹ sì pè ní pé bá a ṣe fẹ́ wọ ojútùú síbi àwọn èèyàn bí wọ́n ṣe ń gbọ̀nà ẹ̀bùrú tí wọ́n ń gbọ́n epo rọ̀bì wa tí wọ́n ń gbọ́n kọjá ní ẹnu bodè orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń lọ rèé tà á eléyìí jẹ́ ọ̀kan nú àwọn àjàgà ètò wà lọ́rùn ìjọba tó fi jẹ́ pé owó kànjàn ni wọ́n fi ń gbọ́ bùkátà lórí owó ìrànwọ́ tá a mọ̀ sí subsidy tí wọ́n san láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí kì í bá ṣe àwọn èèyàn tó jẹ́ wípé agbẹ̀m̀bẹ̀bọ̀jẹ́ ni wọ́n jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń gbẹ́ epo wa kọjá lọ láti ẹnu bodè lọ sí àwọn orílẹ̀-èdè èyí tó múlẹ̀ tì wá ẹni tí í ṣe ọ̀gá àwọn aṣọ́bodè yìí ló sọ̀rọ̀ síwájú sí i tó ní tá a bá sòótọ́ ọ̀rọ̀ ṣe rí àwọn ẹnu bodè wa lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba ti já wọn jùlẹ̀ bí ìgbà tí wọ́n ti sọ wọ́n de èpo ẹ̀pà àbí èpo ẹ̀gúsí ẹni àìjírí ni ó ṣe àlàyé o wípé ṣe rí bí ìjọba ṣe ń ṣèdè pé àwọn òríran rí gbogbo nǹkan tí ń lọ lẹ́nu bodè ẹnu lásán lókù tí a fi ń sọ̀rọ̀ ó nítorí náà lọ́fàá tí àwọn tí ń gbé láwọn ẹnu bodè wọ̀nyí náà tí wọ́n fi kọbi ara sí láti bá ìjọba bójútó bí nǹkan ṣe ń lọ táwọn kọlọ̀rìn sí ẹ̀dá wọ́n ń gbé epo kọjá lọ àwọn náà sì kọ̀pá wọ́n kọ̀pá kọ́ sí wọn pé ẹ mọ̀ ṣiṣẹ́ yín lọ jàre ṣebí ìjọba náà wọn ò kúkú ríran rí wa àlí tún sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ààrẹ lẹ́gbọ̀n asòfin àgbà tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe ń wí ní ìsìn mọ́ sáwọn ẹnu yín ni wípé àwọn nǹkan tó jẹ́ tẹkinọ́lọ́jì àwọn nǹkan ayé òde tòní láti fi ṣe iṣẹ́ ó yẹ kẹ́ ẹ níbẹ̀ láti máa fi pàráàrò kí gbogbo nǹkan báyìí kó lè bá àdínkù ó ní ẹ̀jẹ̀ sọ fún yín ó ní ẹnu lásán ò ṣe kinní yìí hmm. ó nítorí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹnu bóde wa bí ìgbà kíláyà ni hmm. yálayàlá lẹ́nu bóde wa lọ́ọ́ ya ẹnu lẹ̀ tó ń kàkùn kọjá bó ṣe wù ú wọ́n ń ṣẹ́rí padà bó ṣe porous border la mọ̀mọ́ ní ó lẹ́sìn mọ́ yìí pé gbogbo àwọn equipment tẹ̀yìn sọ yìí àwa ò ní ẹ̀kan ń wí náà náà ni tá a bá ní sáwà sọ pé àní ṣiṣẹ́ ni láti máa pàráàrò àwọn ẹnu bodè wa lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ṣùgbọ́n lára àwọn kankan míì tí mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ ìní pé àwọn tí ń gbé ní ẹnu bodè wa yíká orílẹ̀‐èdè nàìjíríà wọn ò gbóòórùn ìjọba bíi ti ìwù kọ́ mọ̀ ẹ sì mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n wà lẹ́nu bodè yìí náà wọ́n mọ̀ pé àwọn wà lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ ń tá a fi lè gẹ́gẹ́ bí àwòyẹ pé ọmọ nàìjíríà ni wọ́n àwọn nǹkan tó yẹ káwọn náà mọ̀ rí lọ́dọ̀ ìjọba ṣé wọ́n wà ń rí ni hmm. Hmm. Hmm. ẹ lè fẹ́ kàwé kúrò yẹn ẹ lọ wò ó lójú ìwé kejìdínlọ́gbọ̀n ti Nigerian Tribune. nípínlẹ̀ ọmọlúàbí wọ́n ní gómìnà ibẹ̀ tó tún fẹ́ ṣe sáà kejì Gbóyèga Oyètọ́lá ó ti lọ rèé gba fọ́ọ̀mù yín sẹ̀ kan sí i ìṣe kan sí i àìdùnsàn láàmú kan ìṣe kan sí i bọ́sàn bá dùn èèyàn mú mẹ́jọ̀lá mm-hmm. ojú ìwé kẹwàá Vanguard ni ìròyìn eléyìí ń wà twenty twenty two ọ̀ṣun twenty ọdún yìí ni wọ́n dìbò ní ọ̀ṣun. bẹ́ẹ̀ni. ok ok ọ̀ṣun twenty twenty two Oyètọ́lá ti lọ rèé gba fọ́ọ̀mù èmi náà fẹ́ ṣe As long as you got me, baby, one a second. Any man who got to the you already taken. Now what for this and when you want you want you What for logging up with my pina pina in the making? Working for you for your love, I go sign on the taking. Baby, you hold me for work, oh. Baby, you hold oh. your life, I go love you better, oh. ó ti gbé fọ́ọ̀mù rẹ̀ tí ọlọ́rìí gbà pé òun tún fẹ́ẹ́ fi ṣe sáà kan sí i dupò gómìnà wọ́n ní ó ti lọ rè gbé bá àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú fún sáà kejì ó ti ṣe é ṣe akínwùmí ní ẹ̀yìn náà ẹ̀wù gbòòrò orí ìṣòwò ó lọ yòóyìn kan ti dábòjá pé Gbóyèga Oyètọ́lá ó fẹ́ ṣe sáà kan sí i ńgbà ó sì débẹ̀ kò sẹ́nikẹ́ni tó sọ wípé kọ́mọ lọ tó bá fẹ́ lọ Gbóyèga Oyètọ́lá tí ẹ̀yìn wòye ah, orí ẹ̀ pé orí ẹ̀ pé ọmọ tí ń ṣe Ọlọ́run sì dúró tí God is with Oyètọ́lá torí wípé ọlọ́kàn mi mọ́ aláyà funfun tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán ní ìgbà kọ̀ọ̀kan ni ẹ̀jẹ̀ adéko látọ̀sùn ìjọba èkó ti kéde o wọ́n ní ẹgbẹ́ awakọ̀ lágbègbè ìdúmọ̀tà àtàwọn agbègbè míì kí a má pàdé mọ́ kí wọ́n wábi wọ́ sí eh, di ọjọ́ míì ọjọ́ rẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó àná ni wọ́n kéde pé àwọn ti fòfin de ẹgbẹ́ awakọ̀ National Union of Road Transport Workers NURTW ní ìpínlẹ̀ Èkó láwọn agbègbè kan bíi Ìdúmọ̀tà àtàwọn agbègbè míì níbi tí wàhálà ojoojúmọ́ ò ti jẹ́ káràlú kó fẹ̀dọ̀ lórí òróǹro ìjọba ìpínlẹ̀ Èkó ní irú pàlàpàlà bí ìlú àpàlà wo leléyìí láti máa fẹ̀mí ṣòfò máa dún mọ̀húrú mọ̀húrú máa láàfin aráàlú fún ìdí èyí wọ́n ní ìjọba lẹ́kọ̀ọ́ lábẹ́ Sanwó-Olú ti sọ pé kò sọ̀rọ̀ mọ́ àwọn tí wọ́n fòfin deun ó di àti ẹ̀ tí ì lè sọ ìgbà tá a yọkùn lọ́rùn wọn lára àwọn tí ọlọ́pàá ti kọ́kọ́ ké sí bí olórí lẹ́lẹ́kàǹkà ẹgbẹ́ awakọ̀ ni a rí ẹnìkan tí wọ́n ń pè ní Sego àti Kúnlé Poli Mustapha Sego àtàwọn tó kù wọ́n láwọn méjì tá a sọ tí wọ́n jẹ́ olórí àwọn ikọ̀ ọlọ́kọ̀ méjèèjì wọ́n ti ṣe wọn mọ́ gbaga kódà zone two police command oníkan òun náà ni wọ́n ti ń fi nǹkan kàn wọ́n ojú ìwé ìkọkànlá Vanguard fún ti òórọ̀ òní lẹ́ẹ̀tì rí eléyìí nǹkan. ajá balẹ̀. ìdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. nǹkan ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mechanical b àmújẹ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó mama atm pos àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. Wow! Weekend of Wonders January edition. Iṣẹ́ ìyanu ní gbogbo ọ̀sẹ̀ tó bá parí oṣù. Apostle David Tujito Kìnìún ní Ọlọ́run sọ fún pé lóṣù kìíní látọjọ́ Wednesday twenty six the Friday twenty eight January. Òun fẹ́ rìnrìn agbára. His mighty hand. Ọwọ́ agbára Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìgbẹ́dìde. Ọ̀nà àbáyọ àlùyọ pẹ̀lú ìṣerere tó ṣàrà ọ̀tọ̀. Kírin àjò oṣù kejì ó lè rọrùn. Lábẹ́ ìpè Pastor Isaiah O. Alade JP. Prophet David Bamidele Ojo pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí apostle david tujito kìnní máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo ènìyàn ọjọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ní bẹ̀rẹ̀ aago márùn ìrọ̀lẹ́ five pm ọjọ́ friday twenty eight ìṣòro ní bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá lẹ́ ọjọ́ sunday thirty january àtúmọ̀ àpàdé mẹ́sàn-án òwúrọ̀ nínú ìjọ church hill city chapel international behind olak filling station opposite lee city university lagos ibadan expressway tó gate ibadan january edition your testimony will surprise your neighbor up in Jesus' name. name, name. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákàdíẹ̀ ká dákẹ́ ni o ní country kitchen àyíká wọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ country kitchen ó ọgbà tí àṣejìná lòdì ìrànjẹ làwọn aláṣejókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wù ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọrírì gbogbo àwọn aláṣẹ gómìnà ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. Desire praise and prophetic ministry fiftieth anniversary àjọ̀dún ọdún karùn-ún sílẹ̀ wọlé dé. yes o àjọ̀dún ọdún messiah praise and prophetic ministry the lord stronger mighty la kò rí thursday january twenty seven ọdún yìí ló máa wáyé ní csc òkè agbára sí ìbàdàn ìpè bàbá automatic wòlíì ẹ̀mú ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò àgbà àti fàmì òróró yàn pastor sam ọlọ́wẹ̀rẹ́ auto sunday convener ìránṣẹ́ ọlọ́run prophet ọlọ́gbọ́n yọ joseph ń bọ̀ bẹ́ẹ̀ làwọn kàǹkàǹkà olórin ẹ̀mí bíi big bọ́lájí chigozie wisdom pastor silas ọmọlóye tolúwani sings papa flourish so ṣe Fúnáyọ̀wá dynamic Péjú Adéyẹmọ Bukola Jọlá Adé Ọlánìkẹ́ Ọ̀nàrà Premier Symphony Orchestra and Choral Group and MPPM Voices the host choir seven pm la máa bẹ̀rẹ̀ mọ́jú kẹlẹ́lẹ́ ni it's gonna be a celebration galore come the Lord will bless you more in the name of Jesus Christ amen. à ń jayé lóko bí àwọn. Ah, ah, ah, ojú mi tán mi jẹ àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n apàjùbà kẹgbẹ̀fà òrokoroko gbọ́wọ́ kùkùté mo mà rí ọ. yéésà mi ò àgbẹ̀ aládàá-ńlá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó o ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó torí àsìkò ọ̀gbìn mi tún ti dé. báyé ṣe ń yí lèmi ń báyé yíjàre. ẹ lọ́nà wo. star three four seven star four six hash crop to cash code ló mẹ́rẹ̀ oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash ìrọ̀rùn rọrùn ni wàá ra ajílẹ̀ tí mary oko yọ bọ̀kù àbọ̀kù àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójú mọ́ bá àwọ̀ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six ash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlẹ́ lẹ́bíntìn. èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan jẹ́ ń yára tẹ. ṣé o ti tẹ̀ tán? Ah, ah, ah, ọ̀rẹ́ ó ti tẹ o pẹ̀lú star three four seven star four six hash ti iléeṣẹ́ crop to cash iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge, IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú olúwa dáfídì wọ efodu ọgbọ̀ àsìkò tó ti tó láti tẹ́ pẹpẹ yìí kájọ gbóhùn ọpẹ́ sókè káyé lóhùn àrò olóńgòrò juda mega praise twenty twenty two. àwọn àdàbọ̀ ọ̀run tó sọ̀kalẹ̀ sí malete baptist church nígbà tó jó orin yẹn bá ń rọ̀ látẹnu yín ká yé fẹ́lẹ́ láre tẹ́rí ba torí ṣe ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò mike abdul bisi aláwìyé mùsọ́lá kí adé sẹ́wẹ́lẹ́ jésù babatunmi ṣe testimony jaja ajídá rárá elijah ti tún di ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bídèmí ọlá ọba yẹtúndí ààrẹ esther ìgbẹ́kẹ̀lé yọ̀mí ọlábísí adégbójú twins kẹ́ni ológun ara òkè ìbàjọ́ wa káyọ̀dé oyè wọlé ìṣòro ayé mi àtọ̀pọ̀lọpọ̀ lórin ẹ̀mí pẹ̀láwọn adẹ́rìn pòṣónú bíi wòlíì àgbà mc remote nepa boys peter peteru mc acapella reverend kẹ́hìndé alábí lólùgbàlejò judah mega praise twenty twenty two àgbéjọpọ̀ orin yìí tàfimọ̀ sọrí ọjọ́ ọ̀bí ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ lọ́dọọdún monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n january thirty first ntọ́dún yìí ó wáyé látago mẹ́jọ àṣálẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ní malete baptist church ìdíodò challenge ìbàdàn bàbá ṣe jọ ń yìn láàmú gborí ọ̀tún má sì gbàgbé ọ̀fẹ́ ni kò sówó wọlé kàrí dájú pé wá pẹ̀lú nǹkan àbòmọ̀ juda mega praise twenty twenty two wo èso olè kọ́lé ti jésù. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá ìyàn o ṣe ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero 08025249280. You can afford to miss out. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the Oyo state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribes. Speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies. Speak out by contacting the Oyo State Anti-Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no tolerance for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng bódìjà challenge ìwó road oríta fẹlẹlẹ ring road àpáta mọ̀lété mọ́kọ́lá ui and all residents of ibadan finally dk chukwu mary j spoken word theatre production the made in nigeria poetry show lands live in ibadan. Date Saturday 29 January 2022. Time 5 p.m. Venue Wole Soyinka Theatre Art Auditorium, University of Ibadan. Come along with your friends and experience art, poetry, and creativity on a whole new level. You will be amazed, entertained, and reintroduced to your country, Nigeria, in a new way that will inspire you. You will laugh, you will cry, but above all, you will understand better who we are and where we are coming from. Come one, come all. Entry ticket is 2,000 naira only and 1,000 naira for students with ID card. DK Chuku Merije masterfully blends music, dance, storytelling, and poetry to deliver a knockout punch on stage. You can't afford to miss this one. Be there àríkẹ́ ojú rẹ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos. àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. arádùúgbò tuntun ti dé o. zazu kájí làárọ̀ kùtù kára jí pépé kánà tọ̀tọ̀ kí gbogbo ọ̀pá rọ́nà tó fi dógòóró ẹ̀yìn àtọ̀pá wájú ká ṣiṣẹ́ oko mọ́ṣẹ́ ilé kára tún tan dágìdìgbà láìrẹ́ ni iṣẹ́ ọwọ́ kuru baby tas ni gbé kuru baby tas lura kó òṣìṣẹ́ akọni gbogbo ọlọ́mọkùnrin tọ́ra burúkú ti sọ dìgbà ń tún ẹ̀yọ̀ nínú ilé látàrí bó ṣe ń ṣe gbogbo nǹkan níyọ̀bọ̀kẹ́ ó jẹ́ gbé kuru baby tas lura kó òdò pépé ká ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ ká ti wakọ̀ jújì àbó ṣe yẹ wá dogun wò ó mẹ́dàmú jìnnà rẹ wà kuru baby tas ló nílò bó o bá ti ṣe kuru baby tas sára kò sí wàhálà mọ́ ó di kídán máa lọ lórí tàb rẹ́bẹ́rẹ́bẹ́. kurube bitters làkànṣe ohun mímu ìbílẹ̀ tí mara jí pẹ́pẹ́ sọni dakọni tí àfin ní máa ṣèṣe ọ̀lẹ́ bó bá dojú iṣẹ́. dabiri ogo village mọ́níyà ńlẹ̀ ìbàdàn láti ń pẹ kurube bitters ó sì ti wà fún títà káàkiri fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé zero nine zero four eight two three seven eight nine one zero nine zero four eight two three seven eight nine one kurube bitters ohun mímu aṣaralóore tí mara gbá yagiyagi tí wọ́n bá ní zazu sẹ́kurube bitters sára kò mọ̀ ní tàn wí ajá balẹ̀ ajá balẹ̀. lórúkọ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Diali Amin Medical Diagnostic Center tólú iléeṣẹ́ wọn wà ní ilé ẹja bus stop Owódé Academy nílùú Ìbàdàn àti ní Yemẹtu ládojúkọ police station entrance nílùú Ìbàdàn à ń kí ọ̀gá wa ààrẹ Alhaji Daoud Akànní Ọ̀làlérè kó ayẹyẹ ọjọ́ bí òní ti ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2022 ta wà yìí à ń gbàládùra wípé wọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà tó péye bákan náà à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ wa àtàwọn oníbàárà pátápátá tí wọ́n ń dáwọ́ dùnú pẹ̀lú Alhaji Daoud àkànní ọ̀làlérè pàápàá jùlọ àwọn afẹ́nifẹ́re sọ̀rọ̀ sókè aliamin ló kàn à ń dúpẹ́ lọ́wọ́ wọn o oore ìdùnnú kò ní dáwọ́ dúró nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o àmì àṣẹ lágbára ọlọ́run ìgbéga yóò túbọ̀ máa tẹ̀síwájú nínú ayé aliaji daoud àkànní ọ̀làlérè ọlọ́jọ́ bí òní olùkéde general manager arábìnrin fúnmi ayọ̀ọ́lá ọ̀dà ajá balẹ̀ àwa ń tẹ̀ ẹ́ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ náà rèé nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ tòní Afẹ́nifẹ́re sọ̀rọ̀ sílẹ̀ níbẹ̀ báyìí wọ́n ní tá a bá wí tí eyín ọ̀kan bá ní bóde fòkè ẹ bá ní bẹ Nàìjíríà sì bẹ Benin Republic kí wọ́n tú Sunday Ìgbòho sílẹ̀. Si ẹgbẹ́ afẹ́nifẹ́re tó fọ gbàgbàgbalẹ̀ ńlẹ̀ káàrọ̀ òjìrì bí iná ni wọ́n ti ké sí àwọn orílẹ̀-èdè àgbáyé wípé kí wọ́n bá ní bẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n bá nàìjíríà sọ̀rọ̀ níbi tí bá ti gbọ́ èyí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni ọ̀ àti ìjọba ti ilẹ̀ olómìnira ti Benin pé kí wọ́n tú olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho sílẹ̀ nínú àhámọ́ tó wà ẹgbẹ́ afẹ́nifẹ́re òun náà ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde nínú lẹ́yìn tí wọ́n parí ìpàdé kan ní òpin ọ̀sẹ̀ yìí nínú ilé bàbá olóyè ayọ̀ adébánjọ tó wáyé ní òdògbólú ní ìpínlẹ̀ ogun. èyàn nígbà tí wọ́n sọ̀rọ̀ náà tán ibẹ̀ ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n má sì gbàgbé o pé òdìrẹ́ ẹlẹ́yẹ òkun àlùkò lẹ́yìn ọ̀sà tá a bá jòǹgbé ká jòǹgbé o ìdájọ́ ilé ẹjọ́ tó pàṣẹ pé kí wọ́n san àwọn owó kan gẹ́gẹ́ bí owó ìtanràn fún olóyè Sunday Adéyẹmọ kíjọba ọmọ kọ sí o wọ́n rí i dájú pé wọ́n san o torí owó tí wọ́n ní wọ́n san yìí lọ́wà nítorí ìkọlùkọgbà tí wọ́n lọ́ọ́ ṣe ní inú ilé olóyè Sunday Ìgbòho tó sì ba àwọn dúkìá rẹ̀ kan jẹ́ ní ọjọ́ kìíní oṣù keje ọdún tí ó kọjá lọ inú pàdé ọ̀hún láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kwara olóyè Cornelius Adébáyọ̀ ẹni tí í ṣe igbákejì gómìnà nípínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí sẹ́nẹ́tọ̀ Kòfó bọ́knà akérèlè sẹ́nẹ́tọ̀ fẹ́mi òkúnròmù olóyè ìsùpọ̀ sónibárẹ́ àwọn yòókù ní olóyè ìṣọlá ẹ̀bísẹ́ni akọ̀wé àgbà ah, dókítà gbọ́lá adétúnjì olóyè kórèdé dùilé àti ọ̀nàrẹ́bù lékè má bínú orí olóyè kòfórọ́lá duarte ẹ̀bùn sọ́náyà túndé ọ̀nàkọ́yà sẹ́nitọ́ fẹ́mi lánlẹ́yìn jùmọ̀kẹ́ àjàṣìyàn nífọ̀ọ́sì olóyè ṣẹ́gun ọ̀làwọ̀yìn díkìn owólabí ọ̀làdẹ̀jọ olóyè olúpẹ̀sù àti reverend gòkè omigbódùn afẹ́nifẹ́re ní a ké sí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pé kí wọ́n tú nnamdi kanu náà sílẹ̀ káàsì wo pàápàá ipa tí ó ìtúsílẹ̀ rẹ̀ tí ó kó lórí òṣèlú orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bí irú tí wọ́n ti ṣe fún àsàrídò kúbò lábẹ́ ìṣàkóso ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ ẹgbẹ́ afẹ́nifẹ́re ni wọ́n sọ wípé orílẹ̀-èdè nàìjíríà báyìí ibi tá a wà báyìí bí ìgbà tẹ̀yàn oníjàkùtẹ́ ti tẹ̀sẹ̀ bọ́nú èèrùn ni pé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ọba kọ́mọ̀jì kó fọ́jú pọ̀ kọjá àbítọ́ wà yìí ni torí pé kò tí ì ṣẹlẹ̀ báyìí rí nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà wípé gbogbo ẹ̀ wá dé bá wa ní ẹ̀ka tí ètò ààbò pàápàá ọrọ̀ ajé náà àti gbogbo bí nǹkan ṣe yẹ kó máa lọ ní déédéé wọ́n ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé kíjọba ó tún dárò lẹ́ẹ̀mejì o kíkọ́ pàkọ́ sí ìdásílẹ̀ àwọn ọlọ́pàá àpilẹ̀ èyí tí ìjọba ń kọ́ pàkọ́ sí pẹ̀lú gbọmọgbọmọ tí wọ́n ràn mí tí ìjọba ó sọ pé lẹ́nu lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó yẹ kí orílẹ̀-èdè nàìjíríà ká tètè wá ọ̀nà tá a fi lè yọ kúrò nínú àìsí ètò ààbò yìí àti pé kí ìjọba gẹ̀gàn tó wà gẹ́gẹ́ bí ojúṣe wọn wípé ìjọba kíjọba tó bá lóun fẹ́ ṣe àkóso ìlú ojúṣe àkọ́kọ́ ní ètò ààbò fún ẹ̀mí àti dúkìá aráàlú nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ní bẹ́ẹ̀ bá wò ó ẹ̀ rí i pé ìṣọwọ́ṣiṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ní gúúsù ìwọ̀ òòrùn nílẹ̀ káàró òjèrè pẹ̀lú àwọn ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ó ti fi hàn wípé ẹnu àbùkù tí wọ́n fi ń kun ọlọ́pàá ìpínlẹ̀ àwáwí asán iná ní eléyìí ò jẹ́ ò Afẹ́nifẹ́re wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé orílẹ̀-èdè nàìjíríà tá a bá fẹ́ ká borí gbogbo wàhálà tí ń dojú kọ wá ká sì dájú pé àdálẹ̀ àtúnṣà ká ṣàtúntò sí bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ń kú o ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ni mo ti mú jáde. lórí bí tinubu ṣe ń retí àti tẹsẹ̀ bọ́ bàtà tí buhari ọ̀ bọ́lẹ̀ ní twenty twenty three akọ̀wé ẹgbẹ́ APC nípínlẹ̀ Èkó ti sọ pé kò sọ̀rọ̀ ń di ẹ̀sùn lọ́lọ́kan ọ̀jọ̀kan táwọn èèyàn kan fi ń kan Tinubu torí àti da yẹ̀pẹ̀ sí gàárì èròǹgbà rẹ̀ láti dààrẹ Nàìjíríà ẹni tí í ṣe akọ̀wé fétò kéde ẹgbẹ́ APC nípínlẹ̀ Èkó Ṣèyí Ọládẹ̀jọ ó ti ṣàpèjúwe gbọ́ yìí sọ yìí oríṣiríṣi àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan aṣíwájú Tinubu bẹ́ẹ̀ tí kò bọ́ sí àti pé ìsọkúsọ nígboro ẹnu lóríṣiríṣi àwọn ẹ̀sùn wọ̀nyí kì í ṣe ti Bọ́lá Tinubu o ṣẹ̀yẹ ọládẹ̀jọ akọ̀wé APC ní ìpínlẹ̀ èkó ní fàpẹ̀rẹ̀ àwọn èèyàn sọ pé Tinubu parọ́ ọjọ́ orí ó parọ́ ìwé tọ́ka àti sàbùké tí ó pòun gbà wọ́n ní ìsàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tún wá lẹ́gbìn pé ọ̀nà tí ọ̀mọ́ lọ́gbà kọ́rọ̀ jọ ó ní gbogbo àwọn ẹ̀sùn yìí àwọn tí ń ké tantan eléyìí kiri ẹbí wọn kí wọ́n kó ẹ̀rí máa jẹ́ mi ìṣóbòde wọn ò ní lè mẹ́rìí jáde ó ní táwa ń sọ ni pé ẹ dákun o bá a bá mú ọ̀pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan á jọ ẹ̀ ní o ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kí ó rìn tọ́ kó ṣiṣẹ́ kó sì rìn tọ́ èròǹgbà rẹ̀ láti di ààrẹ ẹni tí ṣàkọ̀wé APC lẹ́kọ̀ọ́ ní Tinubu ọ̀wá kọ̀ wá lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbapò tí ìbò pòun fẹ́ di ààrẹ ni ṣé Tinubu tún wá kéré nínú ayé ni lórílẹ̀-èdè Nàìjíríà ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní táwa ó sọ fáwọn èèyàn tí wọ́n ń yọṣù ti ẹnu kí láti máa pa àwọn irọ́ burúkú burúkú mọ́ Tinubu pé bí wọ́n bá ti gbọ́rọ̀ wọn dé ẹ pé kí wọ́n yọ sí bọ̀m̀bọ̀ mẹ́rin máa jẹ́ mi ní ìṣòbòde wọ́n ti sọ fáwa ní ìsìn wípé omi ń jóná àbá wọn jiyàn o ẹ̀rí kí wọ́n kéru omi tí ń jóná bóde lórí ọ̀rọ̀ Tinubu akọ̀wé ẹgbẹ́ APC lẹ́kọ̀ọ́ ntọ́mọ̀ sọnù mo wá lọ sójú ìwé kẹtàlá ìwé ìròyìn ti Vanguard eléyìí tí mo sì ń kà yìí àárí ìròyìn níbẹ̀ akérèdọ́lù ti ní èèyàn ń kéré nídìí nǹkan ẹ̀ ìpínlẹ̀ Ondo ti gbogbo àwọn ni àwọn ò sì ní gba darandaran darandaran kankan láàyè láti wá jẹ odidi ìpínlẹ̀ run ẹni tí ṣe alága ìgbìmọ̀ gómìnà nílẹ̀ Yorùbá chairman fún South West Governors Forum tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ti sọ̀rọ̀ sókè lánàá ó ní òun fi ń dá gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀hún lójú pé ìjọba òun ò ní sùn kí ó wá lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ ó ní àwọn ò ní fi iná sórí òrùlé sùn káwọn á máa fààyè gba àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọ̀daràn pọ́nbéré láti máa gọ sábẹ́ àbúradà páwọn ń darán ṣòkòwò láti wá jẹ ìpínlẹ̀ irun ó ní kọ̀jọ́ ó ní ẹ máa gbọ́ ìpani nípa àyà ìjínigbé pamọ́ béèrè fowó àti ìmọ̀ hànlú lè mọ̀ ẹnu lọ́lọ́ yìí ó ló ti ń dilẹ̀ mọ́lẹ̀ mọ́ ó sì ti ń papọ̀ jù òun gẹ́gẹ́ bí onílùú òun ò ní fẹ́ tú o gbogbo ọ̀rọ̀ yìí ní sọ fọ́ba aláyé kan tí wọ́n yọjú sí nílé ìjọba láti wá sọ̀rọ̀ ibi ètò ààbò tó dé dúró tó jẹ́ pé ìkọlù àwọn àgbẹ̀ ojoojúmọ́ yìí ó ti gbẹnu tán táwọn èèyàn fi sá lóko gbalé lọ wọ́n tún ká wọn mọ́lé ìbò wọn ò wá fi lélẹ̀ sá lọ báyìí o ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ mọ̀ọ́ka díẹ̀ kẹ́lẹ́ rí balance ẹ̀ gbà Vanguard lọ́kọ́ o. lágbo òṣèlú bákan náà lórí ọdún 2023 tí ń bọ̀ lọ́ọ̀kan yìí wọ́n ní ó ṣeé ṣe kó pé àjálù ńlá tí àwọn èèyàn rọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ìní ń bọ̀ lọ́nà tí wọ́n bá lọ rèé fa ẹni tí ó díje kalẹ̀ láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ti kìlọ̀ fún báyìí pé wọ́n mọ̀ fọwọ́ ara wọn ṣera wọn o nítorí pé àwọn ń gbọ́ kòkò kẹ̀kẹ̀ pé ẹnìkan tí wọ́n fẹ́ẹ́ fà kalẹ̀ ọmọ àríwá orílẹ̀‐èdè Nàìjíríà òun náà nìyọ́ jẹ́ láti díje fún ipò ààrẹ èyí tó sì lè fà á o tí àwọn èèyàn ò fi rọ́ jáde kúrò nínú ẹgbẹ́ òṣèlú èyí tí jẹ́ alábùradà látàrí ètò ìdìbò tí ń bọ̀ ní ọdún 2023 àwọn kan tí wọ́n pera wọn ní Reset Nigeria ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ atanijí nídìí òṣèlú a political advocacy group iná ni ó sọ̀rọ̀ yìí jáde nínú ìwé kan tí wọ́n fọ́ndà sórí àtẹ́gùn tí wọ́n sì kọ sójú ìwé ìròyìn ti Nigerian Tribune <clears throat> láàárọ̀ tòní tí wọ́n sọ wípé ó ṣeé ṣe o kó jẹ́ pé ọwọ́ PDP ni ó fi ṣe ara rẹ̀ pẹ̀lú nǹkan tí ọ̀nà lábẹ́nú pé wọ́n fẹ́ tó lọ rèé fa ẹni tí ó díje fúnpò ààrẹ kalẹ̀ láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé gbogbo ìlú ló ti fẹnu kò pé kí agbára ó sọ̀kalẹ̀ kúrò ní àríwá kọ́mọ̀bọ̀ sí gúúsù orílẹ̀-èdè nàìjíríà inú àtẹ̀jáde èyí tí ọ̀gbẹ́ni ibrahim mustapha ti òun fi òun tẹ̀ lò gẹ́gẹ́ bí agbẹnusọ fún wọn ló sọ pé àwọn ń gbọ́ pé àwọn gómìnà gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party ni pé wọ́n ti ń dètè lábẹ́nú láti fa ẹnìkan kalẹ̀ ní àríwá orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì wàá mú kan nínú àwọn tó jẹ́ gómìnà tí ó jẹ́ igbákejì rẹ̀ èyí running mate wọ́n ní èyí tí ò sí lè ṣẹ́ nínú àlàálẹ̀ eléyìí wọ́n ní ṣùgbọ́n ṣá o lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ All Progressives Congress APC èyí tí ààrẹ wa Muhammadu Buhari tó náà ti jáde wọ́n ní ẹ rí i pé wọ́n ti lo ọdún mẹ́jọ nígbà tí ó bá fi di ọdún 2023 ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí àwọn náà ń dáhùn fún tòló láti já agbára gbà pàtì kó lọ́wọ́ APC wọ́n ní bí wọ́n bá fẹ́ wọlé o ní jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ torí pé àwọn ń gbọ́ látàrí ìròyìn kan tí ń jà káàkiri nígbà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kan wọ́n ń fẹ́ láti fa ọmọ oyè tí ó díje kalẹ̀ láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ bá gbọ́ pé ìjì PDP ni o tí ìjì ń bá sí ẹjà yọ gbọ́n wọn lọ náà ni nínú òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà látàrí eléyùn ẹgbẹ́ yìí ló ń ṣe pé ó yẹ kí àwọn èèyàn láti gúúsù orílẹ̀-èdè nàìjíríà kóńgá kò jígìrì o torí pé bí ààrẹ bá ti wá láti gúúsù ìṣọ̀kan ó tún wà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti àríwá orílẹ̀-èdè nàìjíríà làwọn náà ti fọwọ́ sí i pé kí ọmọ òye tàbí ẹni tí ó bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ kó jáde láti ilẹ̀ káàró òjire tàbí ní gúúsù orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n tún ti tẹ̀síwájú wọn ni àwọn àgbà tiẹ̀ ti wá súre fún àwọn tí wọ́n bá sọ pé gúúsù ni wọ́n ti fa ẹni tí ó jẹ́ olùdíje tí ó bọ̀ sípò ààrẹ kalẹ̀ lórí lórílẹ̀‐èdè nàìjíríà nínú àwọn àgbà tó ti súre fún wọn òun náà ni ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olúṣẹ́gun ọbásanjọ́ àti ààrẹ ológun nígbà kan rí ibrahim badamasi babangida kẹlòtàn wa kù ìròyìn ń bẹ lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n nigerian tribune. àmọ́ bí mo lè sí fìlà karòyìn tọkàn yìí o bá a ṣe ń múra lé o. tó bá gbà á. tó bá gbà á ọ̀dà o. ẹ̀yin èèyàn tẹ́ wà lórí facebook bó bá jẹ́ nee ẹ jẹ́ mọ̀ bó bá sì jẹ́ yẹ́sì ẹ jẹ́ mọ́ ọ̀dà wọn ní kí n ṣe bọ́ bá jẹun lọ́gbà nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì house of representatives ní àná ọ̀rọ̀ dàbí aré orí ìtàgé bí ìgbèyàn bá ń wo sinimá ni nígbà tí ẹni tí í ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jù majority leader alhassan ado doguwa tí ó kéde pé ọmọ kejìdínlọ́gbọ̀n ah, twenty eight Child, ó ti dé sí inú ẹbí òun o àwọn bímọ tuntun kí gbogbo ayé ọba àwọn yọ hmm. nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ ìlú ṣòfin ìlú lọ́wọ́ òun náà ni eléyìí ń dà láfibọ̀ lánàá Àdó Doguwa ó ní majority leader ilé wọ́n ní ó tiẹ̀ sọ ń bọ́ sọ̀rọ̀ dáàyè kan pé èmi tiẹ̀ ń wò pé abala òfin tá a fẹ́ tún yẹ̀ wò fún ti electoral bill èmi ò bá ní kẹ́ ẹ bá wa fi kún un pé bóyá kẹ́ ẹ gbé ibùdó òdìbò wá sí inú agbolé inú gbàgede ilé mi torí pé ọmọ ń lọ sí bí ọgbọ̀n báyìí. polling center nù. bẹ́ẹ̀ ni polling unit eh, sí inú eh, eh. compound òun káwọn mọ ṣẹ̀ṣẹ̀ tó mọ ṣẹ̀ṣẹ̀ mọ mm. wéèsì owó mọ́tò lọ́mọ dààmú káàkiri lọ dìbò dààmú lọ dìbò ńgbà àwọn sì sí pé dátì tí àwọn ìyàwó sì tún wà ńbẹ̀ pé kí wọ́n dákun bá ń wò ó ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé hmm. ṣé ẹ gbàgbé ìwé ìròyìn yọrin létí ń bá a bá dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ bẹ̀ wọ́n ní ààrẹ orí sinimá yìí ó bẹ̀rẹ̀ lánàá ńgbà tí olórí ilé gangan abẹnugan Fẹ́mi Gbàjàbíàmílà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìjókòólé tí ó sì ní majority leader ǹjẹ́ ní ọ̀rọ̀ kankan tàbí ìkéde kankan láti ṣe fún àwa aṣòfin akẹgbẹ́ yín o wọ́n ní dògúwá ní kò sí kò sí kéde kò sọ̀rọ̀. Mm -hmm Ni minority leader ndudu èlúmelu lọ́ba náwó sókè pé èmi ò kéde o bí ò bá ní kéde majority leader wa àdódógó wa ó ti bímọ tuntun ọmọ rẹ̀ sì ti pé ọgbọ̀n ó ti pé méjìdínlọ́gbọ̀n báyìí <laughs> méjì lẹ́ẹ̀kan náà ni ó sì mú balẹ̀ àdódógó wa náwó pé ah èlúmelu <laughs> èmi ò bí méjì lẹ́ẹ̀kan o. Ah, twenty six ló la ní tẹ́lẹ̀ irọ́ ọlọ́pàá twenty seven la ní tẹ́lẹ̀ èyí tá a ṣẹ̀ṣẹ̀ bí kun ló fi pé twenty eight ó ṣí ó gẹ̀ẹ́tì ẹ̀ ó ní information ní gbogbo wọn bá rẹ rìn Gbajabiamila wa bí majority leader pé ẹ defend ara yín ẹ defend ara yín torí tí èlú mélòó ń sọ kò yé mi dáadáa àdódógó wa Mr Speaker èmi náà mọ ti ń sọ o. So, àmọ́ kì í ṣe ròyìn mọ́ pé a bímọ tuntun nínú ẹbí mi bíi wákàtí mẹ́rìnlélógún àná la bímọ ẹ̀yin náà ó ti máa gbọ́ bẹ́ẹ̀ bá ní díbọ́n ẹ ti máa gbọ́ elúmelu ni hmm, mo ṣe ẹnu ń dédé síbí ńgbà náà àdódógúnwá majority leader ní obìnrin la bí o obìnrin o ìyá ọmọ ń ta pọ́npọ́n èmi ọkọ ìyá ọmọ tí mo tún jẹ́ bàbá ilé náà mo sì wà lójú iṣẹ́ mo ń ṣe iṣẹ́ lọ gidigidi o still counting àìbí tán o à ń bí mọ̀ ẹ́ lọ torí pé ó sì ń sá prapra lára mi bí mo ṣe wà orí fúlọ̀ ni ó ti sọ èyí wà ládùúrú po nǹkan mọ́ bí abíóye kọ́mọ́ <laughs> wò ó báyọ̀ ó ti sùn ìròyìn tán